ومن لا يسمى لا يكذب إلا هو وإن كتبا نشكو يا رب عابدا كأيوب إذا عافيت Yeah. Wàlé ó kọ́ bí i sílẹ̀ kàlẹ́ ọ̀rẹ́ القادرين المدبر الأمين امن علي بتوبة يمحو بها امن علينا بتوبة يمحو تمحو بها على رضني عن البعد يورثني القربى على رضني عن البعد يورثني القربى وما اختار خير الخلق منا جزاء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 ẹ̀tọ́rọ̀ bá láti bàmọ́ jẹ́kẹ̀ fún gbogbo wa lọ́ba ní sàlẹ̀kúrò kí ànábì wa dákùnbá ní sàlẹ̀kúrò ọlá rẹ̀ àti àwọn arálẹ̀ àti ọ̀sán ábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ pé àlùkìyàmà tẹ́nì kò lè ṣe àgbàgbà níwájú ọlọ́run kó lè fún gbàrà àwọn ilẹ̀ bí ìyá rẹ̀ àbóòn lọ́ba kan tó lè gbàrà àwọn ilẹ̀ àyàfẹ́ má parí Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó má kú sí ẹ̀bọ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àti pàdé rẹ̀ o àpé ọ̀pádé alọ́sùn fún àwọn alára pẹ̀lú ọ̀pọ̀ fọ́mọ́ kò fi wá mọ̀lẹ́sìkì àtẹ̀mí àtẹ̀yìn ìwà olójú òjì mọ́jà pé pàdé wọn lọ́rùn bá wọn wọ́n dàpò sàánú wa àdéhùn tí ó kàn wá tó dẹ́pẹ́ dáàmà sọ yóò tako dáàmà sí ọlọ́run sọ ámẹ́ o àdéhùn tí ó kàn tó dẹ́pẹ́ dáàmà sí yóò mọ̀ tako dáàmà sọ kótà sọ ámẹ́ o á jẹ́ àmọ̀ ọ̀gá orí ni májẹ̀ nípa pẹ̀lú lórí bíláyà tán wọ́n lájọ kò sọ rẹ̀ o má fi sọ wádọ̀ dáa rẹ̀ lápò sàánú wa o ولا قوة إلا بالله العظيم nǹkan tí yóò jẹ́ àkórí ọ̀rọ̀ wa lọ́rọ̀ lẹ́yìn ó náà ni haqiqatul Islam kí ni pàápàá ń tàn pè ní al-Islam ṣùgbọ́n rùkúsùl àkìlám tí ó máa jẹ́ àwọn ànáfíwù fún ọ̀rọ̀ yìí o náà ni kí gẹ̀gẹ̀ ní Islam káyí gẹ̀gẹ̀ ní Islam a wà níbi láti mẹ́ta ní mùsùlùmí tẹ́wàtíwà máa mùsùlùmí kí láwọn nkẹta máa rí pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n Islam ò gẹ̀gẹ̀ sáàbàtí rí àríwá tí ó ṣe láti ọ̀pọ̀ mùsùlùmí gẹ̀gẹ̀ lélé tó sì jẹ́ wípé àmọ́ ṣáná wà tààlà ọ̀yọ́nú sí ẹ̀sìn kankan fóun ó fi kẹ́ ẹ̀nìkan tó bá di ọ̀run ju ẹ̀sìn náà lọ sọ́wọ́ adé akágbọ́ yé àbíkọ̀dé akágbọ́ yé nígbà náà ìdájọ́ yẹ kágbọ́ yé jẹ̀mọ́ra èdè tí ẹ̀sìn fi wá bá wa o náà ni èdè lárúbáwá tí ọ̀tá bá ti rí amú pẹ̀lú pé àgbọ̀rábáwá mọ́ ẹ̀sìn náà ti kú lára wa nù kò sí kéṣe tó le èdè olè tí fi wá bá wa o lárúbáwá ó mì pé èdè rẹ́ńbẹ́ńbẹ́ tó sọ tẹ́yìn sọ Yorùbá o Haúsá gẹ̀gẹ́ o ṣùgbọ́n tí a bá ti pè nǹkan lẹ́sìn èdè ọgbọ́n ọ̀pọ̀ yéèyàn náà èdè lọ́wọ́ ìgbọ́rọ̀ nígbà ọba tó yẹ tán òun ni ó tó lè sọ fáwọn èèyàn tí ó fi jẹ́ pé ìsìláàmù ní sọ fún wọn nígbà téèyàn gba pòfẹ́sọ̀ lórí aládìgbà sẹ́sẹ̀ tí ò lè sọ rán wá sẹ́mọ̀ pé fìtínà ni ọjẹ́ bá wùjọ fìtínà ni nígbà ìgbẹ̀yìn ó bórí mímbà yìí ó sì ẹ̀bá jẹ́ ipé orí ẹ̀yọ́ ìdìdàrú tí wọ́n bẹ̀rẹ̀ sí ìdímọ̀

tẹ́ẹ̀rí èdè lárúbáwá ní orí o wọ́n ti aláwọ̀ wá nínú yíwa ìká máa bí rí ìdè jẹ̀sír ẹgbẹ́ ti di aláwọ̀ yìí náà kẹ́ ẹ lè dúró dè yàn lọ tí wọ́n bá ti sọ òǹkẹ́kẹ́kẹ́ fanú ẹ̀sìn akọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ kí ni lọ́gbọ́n pè lédè kí ni jẹ́nu ẹ̀sìn wa gẹ́gẹ́ nítorí pé ìsìlámù dáwọ̀ wíì definition rẹ̀ dá ọ̀pọ̀lọpọ̀ wà láàlẹ̀ torí ọ̀nà tí ẹgbà lò ó ní agbára àwọn àmáwọn àpẹẹrẹ díẹ̀ wá táàfì mọ̀ pé èdè lọ́gbọ́wọ́ yìí ó kù ní nǹkan tí yọ mọ̀kọ́ mọ̀ pé ó ló ti jẹ́ in tí ò dìwó jẹ́ arẹ́ ti gbọ̀yé lò umma alif mímu tọgbà ṣẹ́dá lókè àti tí wọ́n bá ní amma alif àti mímù tó ní ṣẹ́dá lókè tí ìlì máa bí ni pátẹ̀ǹtì kẹni iṣẹ́ ekini ní ń nsọ in ti ń sọ ní wípé kéyò ọ̀sọ̀dá kéyò tí a bá ní àmà àbìkan ọ́sàfẹ́ ibẹ̀ ní tọ́ ọlọ́pọ̀tọ́ bọ́jẹ́rẹ̀kọ́ náà ni umu náà ni ṣùgbọ́n tí a bá débi plúra rẹ̀ nínú èdè lọ́rọ̀ gẹ́gẹ́ umma hátù ni wọ́n pẹ̀ tí ń bí yàn umma hátù wọ́n pẹ̀ tí èbá ti bí yàn ni umma hátù ti bárakàlọ́bí tẹ́ ẹ bá wá rí umma hátù ti èdè bí yàn wọ́n ń pè àwọn àyálò ní kèé sẹ́kì tí ó bá wá ní lágbájẹ́jẹ́ àwọn òmí yìí ni wọ́n máa lò fẹ́ tó jẹ́ pé ọ̀mà ọkọ̀mà ká onípọ̀lẹ̀ jẹ́ bí màmá èdè kan tó nù ṣùgbọ́n òmí yìí èdè tó dáadù ti ń túmọ̀ ní pé ẹn tó jẹ́ wípé ìpìlẹ̀ tí ń pè ní bọ́ọ̀lù ń ṣe dá wa gan ìsìláàmù tí ó bá lè wà mọ̀ fún òmí yìí ni a máa ń lò fáwọn èèyàn kan nítorí àbòsí tí ń bẹ lọ́dọ̀ àwọn ará nàìjíríà tá a bá ti jọ déta àwọn ará kútọ́lù pọ̀lọ́wá ìkú méjì lọ́pọ̀lọpọ̀ wọn àwọn èèwà àti bí wọ́n ṣe é yàn jẹ wọ́n wò fábí wọn ọ̀gbọ́n náà wọ́n wà lórí títọ̀ ṣùgbọ́n wa àti ìlàjú àwọn ọmọ àyíníke àyíní padà òmíyù lẹ́tọ́jọ́ wípé ìpìlẹ̀ bí sẹ́pọ̀ látọ̀run àbàwọ̀ ètì yìí ó mà ń wá gbogbo abáṣepọ̀ tó yìí umma islamiyya ni wa sàlẹ̀ ìlú alukurani ọlọ́ni àrùn mi lẹ́nu ṣe ìtọ́jú ọjọ́ tí wọ́n bá lo umma wọn máa ń lò fún ọgọ́rùn yẹn wọ́n là kọ́ nípa àti náà fi kulli ummatin rasula kò sí generation tí ọ̀la rẹ̀ fi jẹ umma fẹ́lẹ̀ umma iná tó ní o ó tún máa wá máa túmọ̀ ojú ọ̀nà tẹ́nìkan tọ̀ dípò kí wọ́n bá ń dáwọ̀ àdàbí ọlọ́run sọ fún un kí náà sọ bá a ṣe bá bàbá wa tẹ́ ń tẹ́lù àwọn kan lò fún ìsìláàmù náà a wà kílẹ̀ rẹ̀ lónìí inshallah ta'ala tẹ́ẹ̀tì pé kèé tẹ́ẹ̀tì kí ọ̀nà pé àbá ti bá bàbá wa lọ irú sílábọ̀ọ̀sì rọ́rọ̀ ń lò fún ẹ láti kò tí ẹ torí tí ẹ ń bá ní kátù lọ kátù bọ̀ ẹ̀wọ̀n ni a mọ̀ lálùsú náà jọ lánàá sùúrà ní sílábọ̀ọ̀sì wo ni ẹ lò jọ náà lọ́wọ́ só chéǹjì ni àbí ò chéǹjì kò chéǹjì só lékún ni àbí ò lékún ò lékún ṣùgbọ́n tí a rí máa ń gbà náà làwọn rí ni 1973 ẹnìkan gbé fóònù lọ báyìí wọ́n wá pọ̀ China wọ́n wá wo bùsùlì báyìí ó ní sílẹ̀ fáwọn èèyàn èlò dragon 1973 ó ti di fóònù kọ́fà rẹ̀ báyìí lẹ́nìkan wá ń sọ fún anẹ́dìlá ìpè tẹ̀rí ìtàn fóònù abàbàtọ̀ dáyé àti ah, bàbá ọmọ lọ́sọ̀ọ́ ó ní pé ọ̀dọ́ lù jí wọ́n sọ̀rọ̀ kọ̀mpútà ọ̀yọ̀ ìsáàsì kọ̀mpútà náà gẹ́gẹ́ sí lè gan ọdá ayé ayé tẹ́ kọ̀mpútà pé èyàn ti dàgbà mú kọ̀mpútà náà yìí lè gan náà gẹ́ nínú òdìrẹ́ Lájọ́ ọ̀dọ́ ìlú Nàìjíríà láì ti dáyé. Ìsílá ti dáyé àdájá dáa. Àmbọ̀ ó ní ṣùgbọ́n mẹ́rọ̀ta ló fún mà fún mà a máa túmọ̀ àsìkò díẹ̀ ọlọ́ni wádìí àkàrọ̀ ìrìn Wọ́n ti pọ̀ ní ọba tí ó ti ń sọ̀rọ̀ pé ọ̀yà àlàtọ́ bá láì fún ọ̀rọ̀ ti fẹ́ lọ sí mọ́ rẹ̀ ó nígbà yáà rẹ̀ lórí YouTube.

ana umma yẹn sọ bẹ́ẹ̀ ana umma umma ni. èdè náà ló tí wọ́n sọ pé alì islam wọ́n mú láti bí asìlù rẹ̀ mọ́dá rẹ̀ láti bí sìn láàrùn mìn tí ara wọn nǹkan yìí wà láwọn tó fẹ́ mú ní sí ìwò ìfẹ́kẹ́ ẹgbọ́ yìí a máa jẹ́ sílímù sílímù ni tẹ́lẹ̀ ká bá gbójú àtẹ̀síyàn àbùsọ́mẹ́tì tí ó bá ní agbójú àtẹ̀síyàn kí n túnmọ̀ rẹ̀ ní Yorùbá Gbogbo àgbẹ̀ tí yẹ̀ tí lọ́pọ̀ Yorùbá. Lápẹẹrẹ, tí ìlú méjì bá jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn, wọ́n jọ ń tà fúnra wọn wọ́n jọ ń fẹ́ nírú ara wọn wọ́n jọ ń ní àjọṣepọ̀ tí àwọn ilé ìgbà ti fẹ́ wọ ọ̀dọ̀ àwọn ilé ìwọ́n lè àwọn ẹ̀kọ́ ìṣẹ́lù ìtumọ̀ ẹ̀ ní wípé tẹ́yìn gbogbo tẹ́ fẹ́ rà bíi ẹ mọ̀ rí bì ní show away from show náà bá ó tí a ń pè kí o lè gbẹ́ra rẹ̀ ìtàwọ̀ ó kèta ó láwọ́ máa ké àwọ̀ máa bẹ̀ kọ́ mọ́ ẹ̀kọ́ jẹ́ pé ilé ẹ̀mẹ̀ta bá ṣe lò ó kọjọ́ ìṣàkóso ọ̀dọ́rọ̀ ó dẹ̀ padà sọ fẹ́ẹ̀rẹ̀ lórí nígbà tó wà lá ẹbí ọ̀sẹ̀ ká pa yìí ọlọ́run mọ́jú ọjọ́ ìgbóso ọ̀wà ọjọ́ ọjọ́ ọjọ́ sáàgá ti sílímù bàbá níṣẹ́ ìyá ìmọ̀lẹ̀ ìṣẹ́fẹ́ sílímù ló tẹ́ẹ̀bá ẹ̀tọ́ sílímù sí mi tí mo tún wá pẹ̀lẹ̀ ìyẹ́mú ìgbẹ́ ìṣàfọ́rọ̀ ní pé fọ́ ilé ìná ọjọ́ ìyàmìlá ìjàmọ̀ ìfíjẹ̀ kìlábọ̀lá bọ́ mẹ́un tún lè sọ pé salam salam salam àwọn màlẹ́kà wọlé ànábì Ibrahim àwọn tí ò rírí náà tó rí tí wọ́n lè jù wà láwọlé ọlù salama wọ́n ti ọlà ọlọ́run kọ́mọ bẹ́ẹ̀ alálẹ́ tí àrùn ìsáàrí ọsọ̀ pé salam àwọn ìsàlejò tó kó bá wá o àwọn ajá o kìí ṣe bá lọ tẹ́ta wà fẹ́ bólẹ̀ fún yí o ìlú tí ẹ̀rọ

ìdí ọba wa máa ń pè ní sàlámì ọgbọ́dọ̀ tàkọ́ mọ́sọ̀ àáfíà ti fi hà ìlàlá àfíà ọgbọ́dọ̀ wà nù rẹ̀ ìlọ́lọ́run ti ń jẹ́ àsàlámù torí pé káàlẹ̀ mùtànà ń gbà án an kulli nafsin wa ah, ní náà sọ́rẹ́ ìjìlá àtàràbù tọ́lọ́ wọn bá jẹ́ kò sínú pé à ìgbà tí èèyàn sọ̀rọ̀ náà sọ̀rọ̀ jẹ́kù ẹ̀dẹ̀ lọ jẹ́kù torí kò sínú wá láìsí wọ́n yà wọ́n kú kékeré lọ ilé kú lọ kú kékeré bọ́ olórun ọlọ́run pèsò bákan náà wọ́n wá pé ọ̀ọ́ náà lè gbọ́ kí lọ náà wọ́n ti ẹ̀dàrá ó ti pọ̀lọ́wọ́ bá kò bí ẹ̀kọ́ bá yẹjú ẹ̀tẹ̀ yọ́ yẹjú àtàlámù lọ́nà ẹ̀ńtọ́ làpò mi gbogbo tí ó ti máa sọ wípé ilé ìwọ̀n dàdí àti mọ̀mọ́ dàkẹ́ ti mú àdìsí náà jẹ̀mọ́ mọ́dà gangan lásán péèyàn ọmọ jẹ́ ń pè ní ẹ̀sìn láàmù wípé èèyàn kọ́ lọ ọkọ́ ń pè èdè lábáwá wà náà ọmọ ìlú ẹ̀mí rẹ̀ pé mùsùlùmí èdè tẹ́rọrí alẹ́ lọ ọkọ́ gbàdúrà náà sọ yìí ọmọ ọgbọ́n àti ìbọn ní ìsìlámù wa gẹ́gẹ́ pé máàmì rẹ̀ ní ìsìlámù rẹ̀ àbàwọn òní sẹ́lìmà òun kọ́kọ́ sọ ṣẹ́lìmọ̀ ẹ̀mí ẹ̀mọ́ ẹ̀lìmọ̀ ojú òwò ojú ojú rẹ̀ òyí bìrìbìrì kọ máa wọ ìwọ̀n ṣẹ́lìmọ̀ ìtẹ́sùn awakọ̀ tí wọ́n bá wá sọ wípé ásìlámà àti sẹ́lìmà a máa túbọ̀ kẹ̀kẹ́ náà nígbàmí nítorí wípé a máa tà á dá a sì máa tó lázìm ọlọ́run sọ fánà fífà wípé a'udhu billahi minash shaitanir rajim idh qala lahu rabbuhu aslim qala aslamtu Ìrà Ibrahim, Adìlẹ́m. Tí a máa wá ní alìsìláàmù ìtumẹ̀ ní alìsìsìláàmù kéèyàn ojú apá báyìí lẹ̀ kójú tẹ̀ẹ́lẹ̀ fẹ̀ntọ́fẹ́ máa sì pé ìhò ní lọ́pàpá tẹ́rì ìmọ̀ ọlọ́ ibi ọba ti wà mí lọ nílọ tí a mọ̀ pé ọ̀rọ̀ lámọ̀ bí àwọn mùsùlùmí ìfọ́lọ̀ kí ẹgbẹ́ ti di ẹni ta yìí wọ́n ti pẹ̀fẹ́ ta ìwọ́n tó olóòsì tọ́lọ́n tó òtún wá sí ó o tí ẹ ni mùsùlùmù ẹ tí wọ́n ní pé ọlọ́ni ìrìn àdínẹ́bì ìwọ́wọ́ ọmọ òkọ́ standard day mẹ́nu tá a fi rọ̀ sí ẹ àdébí mi èmi ọ̀sọ́ tó ní sọ fún ẹ̀wọ̀n tẹ́mi ti kú mẹ́wò prof bàbá bẹ̀ ó ní àjẹbí ìlú àdébí sọ wá gbàtà yìí I'm sorry, citadel of learning. Gbogbo àwọn tí a ń wò káàkiri dáì. Tí a ń wò káàkiri dáì. àwọn èèyàn ti skọ́là lẹ́kítọ́rà ni àwọn skọ́là ni láti kẹ́ ìmọ̀lẹ́ ọlọ́run sọ sọ́tọ̀ àkọ́ àtẹ́ ìdá àbọ̀lẹ́kọ̀ àṣúbíàwó wọ́n bọ̀lẹ́kọ̀ àtọ́ àyí nà sánẹ̀ àárí bẹ́ẹ̀dẹ̀ fọ́tí di àsàkẹ̀rí ní o nínú alùkùnrin lọ́kùnrin ní ìwájú pẹ̀ tí ẹ̀sìlẹ̀ ní gàjẹ̀ náà ó nà fẹ́ wọ̀ ẹ̀sìn ó gẹ̀lẹ̀ ẹ̀sìn náà à and the professor is very sensory ṣe máa nẹ́bì dáadáa àwọn ìdàbára yẹn àti mọ̀rún rẹ̀ yìí náà ẹ̀yìn ní àtùkù àní rẹ̀ ni àbí àgbẹ̀bì pẹ̀lú ìsàtọ́lá kò ṣe tún bẹ́yìí ṣe tún kó tó lọ tọ́lù sọ fún ibẹ́ bàjìlì ìgbìmọ̀ ó sì láìlẹ́ ibi ẹ̀sìn pàwẹ̀ lápàá yẹnu gbogbo dáa sọ fún ìsọ́bàwẹ̀ ẹ̀kọ́ tó kò bẹ́ o tó ọbẹ̀ sàláyì mọ́sọ fún ẹ bá ṣe ní ọ̀sọ́ àti tó bá ṣe ní ọ̀sọ́ tó ọ̀jẹ́ ìdáwàrán o àdẹ́bì tí bá ń kó tó ojú kọlọ̀ ó sì wà pé iṣẹ́ ò rọ́pù adúlọ́dọ̀ wọ́n jẹ́ àdẹ́bì aláàbọ̀ ọ̀tẹ́ lọ jẹ́ tọ́rọ̀lẹ̀bẹ̀ wá pé iṣẹ́ tó jẹ́ elóde

But I give these people. Ẹ̀ẹ́ ilẹ̀ máa ń sọ fún ẹ̀. Ẹni mọ̀ bá tọ̀rọ̀ sọ́wọ́ sọ bá lọ. Àtàkùn tó ọmọ tí mo sọ. Ẹni sáà bá dí ìdí ìdí ìdí jí tẹ̀lẹ̀. alìsìlám ó ní alìsìlám kéèyàn ojú pájú tẹ̀sílẹ̀ fọ́lọ́hùn pé ibi ọba ti darí ìmì sí ibẹ̀ náà lọ́ọ̀bà ní alìsìlámù yìí ọwá ní máa náà méjì gan nípìlẹ̀ àti ìsọ̀lílò rẹ̀ wọ́n àkọ́kọ́ a máa túmọ̀ àkọ́kọ́ ọjẹ́ dúnẹ̀lì ìmáàni kò tó ìmáni níbi ìtumọ̀ àkọ́kọ́ inú òtúmọ̀ kejì ọkọ̀ ìmáni ojú ìmáni lọ níbọn sí ẹgbùnrẹ̀ ní ìmáni ìgbà tí ìsìláàmù bá ń túmọ̀ àlìkìkọ́ọ̀dù bíl ìsàn kéèyàn ọ̀kan fẹ́ sọ wípé i'm a muslim

tí wọ́n bá ń pọ̀ mọ̀ ìyá rẹ̀ dà án tó kù lẹ́yìn náà ẹ̀kọ́ ló jẹ́ ẹ̀sìlẹ̀kùn lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ òwe mọ́ ẹgbẹ́ òbá ti pàrọ lápàá yé o ọ̀kan ní ọ̀sẹ̀ ìrìnlẹ̀ ní pẹ̀lú ìlú ìgbàkúgbà lọ́wọ́ mẹ́fà ní olù kí n tẹ́wọ́ ìsára dàbá yìí àti ọmọ ìyá mi àìsọ́ ìyájọ́ dẹ́dọ̀ rẹ̀ ní ìpàṣẹ́dọ̀ lọ ìlọ́rẹ̀ lọ́mọ bòdì mùsùlùmù bòdì mùsùlùmù bòdì mùsùlùmù mọ̀ wá ní ọ̀bí mùsùlùmù lójú ìdá lásìkò ìwọ̀kọ́ òṣèkódà gbogbo sápá alìbìrì táà ọ̀tẹ́ kí ni lẹ́yìn ìgbà tó sọ pọ́ kọ́nà bí wọ́n ń pààrọ̀ ọ̀rọ̀ yẹn nínú ìwọ́ yàtà àdébìnrin mẹ́rin àti ẹ̀kúrú láìlá ilẹ̀ náà ìdájá àyọ̀mọ̀ ìyá lẹ́yìn náà náà tọ́ bá díjọ́ gbà lẹ́kì àmà sọ ọmọ kò torí tọ́lọ̀ fi da ogun tó dá ìrìnà kí lọ sọ Usama ní ẹ̀nù ló bàjẹ́ tó ń fi ronú pé gbogbo tó ti kó jọ ní dáadáa tó ń fẹ́jọ àlẹ́ lọ́dọ̀ náà ó sì mẹ́sì wọ́n jẹ́ kó ń tẹ̀gbà sílámù jọ. ìmọ̀ ọmọdá ń kírò ẹ̀yẹ̀ lárúgbò múslímù tó pínlẹ̀ rẹ̀ ní àbọ̀ ọdún rẹ̀ nígbọ́ta arígbọ́fẹ̀rẹ̀ láàrin kírò wọn ọwá ni olùsáàtọ̀ ẹgbò ọdún kẹfà jẹ́ tíkú lẹ́yìn rẹ̀ o ah, àìpẹ́ yóò túnbọ̀ jẹ́ ọdí àjẹ́ gífà bẹ́ẹ̀ lọ wọn kò sí gífà náà ti tèmi nítorí wípé muslim ní pé téèyàn sọ yẹn ọ sọ pẹ̀lú ààrẹ ọ dẹ́bẹ̀rẹ̀ kọ̀ dẹ́bẹ̀rẹ̀ o ìsákọ̀ nàbì àdàl èèbọ̀ ni kí wọ́n bá lọ́wọ́ èmi àtẹ̀yìn pàtàkì rẹ̀ lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì fọ́kọ̀lì ìmán ìdá tàrọ́nà hú ètìkọ́dù lè kọ́lùbí wọ́n wà fáwọn ìlàmàn ìgbàtò tó pákọ̀ ìmáni ìgbàtò ẹgbẹ́ èèyàn fẹ́nu sọ́bà àdìọ̀kán wá wà ní ẹ̀mì tó tọ́ pé ìwọ̀tàwọ̀ èèyàn yíò gbogbo tẹ́tẹ́ wá lẹ́ ń díẹ̀ kí n tó sọ kí n tó sọ. ìsìláàmù ọ̀dà ń sọ yìí tí èèyàn bèè fẹ́nu ẹ̀ sọ wípé àmì ìwòsàn gbogbo bí ẹ bá ti ń yẹ́ lọ sálábà tẹ̀sí ẹ̀gbẹ́ tẹ̀lé káàkiri tọ́bẹ̀ ìpa ẹ̀rẹ́ bàjẹ́

sí àwọ̀ onú ẹ̀lẹ́mọ̀ bá mi pẹ̀lú ẹ̀kùnkùn ọjọ́ ni ó ọjọ́ ni ó èmi ò lè bá ọ̀rọ̀ náà bá tèmi ó Wọ́n láàmù dáwò dè láàmì sí lè mìí náà. wọ́n láì ní ìfílẹ̀ kí lọ rẹ̀ mú wà láà tàbá ti wá gbọ́ yí pé sílíbù ní ẹgbẹ́ lálàáfíà gbogbo ẹjọ́ ọ̀bá ti sábù wà lé àlá rẹ̀ jùmọ́ o inú àdíjà bí wọ́n máa ń pàdé ọmọ ìgbà wà àdídì ìgbò nínú ọ̀sán wájú nígbẹ̀ ìgbẹ̀yìn ó sì ọlọ́ni ìyá kìí ṣe ìmọ́ni àlàkọ́ ìyẹ́pẹ̀ wọ́n ti àdígbò ìdáàbò àdáàmà tó ń ká lùgbé bá ti sùn báyìí èsù ọ̀wọ̀ àbá gbogbo orí rẹ̀ báyìí nínú àgbàrá tọ́lọ̀ níbi kókókó ọ̀kan èyí tí ó fi ṣe ọkọ̀ tí ó pàtì àlẹ́yìnkàlẹ́yìn lán báwọn àpá ìfúnni gbà wà lọ rọ́dẹ̀ ọdún ọjọ́ òrùkú òru lọ́yọ̀ òru rẹ̀ mú lọ́dọ̀ lọ́mù buhari àlẹ́yìnkàlẹ́yìn ló tọ̀wé ló ń sọ̀rọ̀ ìyàtọ̀ sí ìgbéláàrin tó dìde yìí ibi tàríkàlẹ̀ ilẹ̀ ìtumẹ̀ ní pé orúkójọ́ máa tuntun orúkójọ́ ẹ̀ńtà ìbẹ̀ tẹ̀lẹ̀ ní sọ ìyá pàdùmọ̀ ariwo kan tí ò lè dílẹ̀ lọ́rọ̀ ọmọ buhari àlẹ́kàlẹ̀ ilẹ̀ ìtumẹ̀ jẹjẹrẹjẹ ilẹ̀ pẹ́kọ̀ọ́ bọ̀ láì ewu ìbọn ọlọ́run níbi ọkùnrin ọ̀bá yìí haraka làtẹ́nu àdúgbà sọ́bà àdúgbà ní gbogbo ẹgbẹ̀ tó bá lè dìde lóòrùn tọ́rọ ti ọlọ́pàá ìdù hálàtì òkúdà tó ọ̀kánú àwọn kókó yẹn yóò tún ta ìgbọ́rùn wọ̀dọ̀wọ́dọ̀ tó bá tún lè dìde lóòrùn náà ثم ولا انحلت عقدة ìgbàwó kékeré ìkejì ó fọ́bẹ̀ ẹ̀yẹ lọ́sílà ìnàhálán kúkú dà tó nà kẹta wá nínú wáyà mi ìnàhálán tó kú dùgbù ọdún gbogbo àwọn kìíní pátá ó ti túrò tí gbogbo kẹfẹ́tẹ̀ tá pátá ìra wọn àdàbí ni ó tọ̀ wọ́n wà jí the sheep yóò ní àlàáfíà rẹ̀ kí ni tó àlàáfíà gbogbo bí èrò bẹ́ẹ̀ bá àmọ́jẹ́ lára èèyàn ó ti di ìlú tó yí bá nìyàn ẹ̀mí rẹ̀ wà má kí ló dé ó ti rẹ́tì ọ̀nà ó ti sàlùwàlá ó ti kírun òní ìlàsùbá àríwá òrùsá ìkíni àjíwò wà ìlà gbogbo ẹjọ́ ọ̀pá ti ti ti ọkà lẹ́nu òpèsè ayé rẹ̀ tọ́nà ó sì sọ fún mi pé gbogbo ilé ìfowó àmọ́ àtàkókò ìdí lórí asbaha katilana kọ̀dínsà ó tọ̀ ó dì sáyé ara rí ò ní jọ ọ̀bí ìsànmẹ́sì ọ̀wà ní lálàáfíà níjò olórí kíkébè ní orí àpẹẹrẹ lábùdí ọkọ̀ tó gbé lọ gbogbo lọ́dún ẹ̀dí ọ̀nà láàáfíà fún lọ́láàfíà òṣìṣẹ́ táà bá ti gbọ́n jẹ́ pẹ̀lú àbí ààyè kó sí táà rẹ́lọ́pàá wọlé ìjọba wá gbá lójú torí tí ìsìláàmù gbé lọ látò ìbílẹ̀ ó dẹ̀ ní ìbílẹ̀ kéèyàn bá ti wá pààrọ̀ àlàáfíà ọ̀daràn bòójì lọ bí èèyàn bá ti dàrán bòójì gbóní lọ béèyàn bá dáràn rọrùn kí lọ́pọ̀ èèyàn dáràn àlàáfíà kí ọdáràn oríire àtọwàbọ̀ tàbí ọdúnkù rẹ̀ ṣe àní ìgbégbò gbónà àìsìláàmù yìí ọ̀dàtọ̀ náà wá gbà lò pọ̀ wọ́n máa ń lo alìmìsìláàmù bìbánà àtàwòṣì tí ó bá ní ánà muslim èmi lẹni tí ò lú àbájọsẹ̀kọ̀ àtọ́lọ́ kí lẹ̀ yíwa ṣé ẹ̀mọ̀ pé ẹni tí ó ń bá lọ rẹ̀ kámẹ́lú ìsìláàmù yìí tó wá ń tẹyàn ní ìṣògbó tó lọ ní ọmọdé yìí tó wá gbẹ̀pàdé ọlọ́run tẹ́ ìfẹ́ tó kù ìyá rẹ̀ ọjẹ́ tọ́rọ́ ẹ̀kì wọ́n bá àti bá lò ẹwọ́n tó fi síá ọjà wa wọ́n mú mi wá ọwọ́ ló máa tọ́ sí kiri Ẹgbẹ́sì ọlọ́ni àrùn ìlà ìṣẹ̀ ìtọ́jú ni, ìnà àzẹ́lẹ̀ tàwọ̀rọ̀ فيها حكم نعم يحكم بها النبيون الذين اسلموا alẹ́dínà asìlàmù kí ni túnmà rẹ̀ ẹ̀wọ́n ti pàtà àfọ̀kalẹ̀ àwọn àtẹ́bí alẹ́dínà asìlàmù alẹ́dínà asìlàmù àbẹ̀lẹ̀ àbáadà àwọn tí ó pàtà ẹ̀kọ̀kọ̀ lọ́wọ́ bá ń bẹ̀ alẹ́dẹ̀ wáhàdù rọ́bà bẹ̀rẹ̀ ìbáadà ilé ìdájọ́ láyé ó sì rí nígbà àtàwàtàwọ́tẹ̀ ìmọ̀ asìlàmù ana muslim gbọ́dọ̀ tẹ́yẹrẹ ana muslim ní ìfọ̀rọ̀ rẹ̀ yẹ wọ́n ní ẹlẹ́dẹ̀ kúrú mùsùlùmí ló ó ti di ọ̀nà mẹ́jọ dáadé ana muslim àbí ìlẹ́gbà kọ́ máa bí ọ́ bẹ́lẹ́ à ìyọ́ ọkọ́ sì lọ ní ológun lọ bẹ́bọ̀ torí tí àpò àtẹlé àwọn ẹ̀kọ́ ìsira wọn torí wípé kò lè dèmì ó ní kí ẹjọ́ pọ́pọ̀ mi lóbi dèmì tí ó yóò lè mọ́ tí kèmọ́ nígbà ọ̀sẹ̀ ìgbà bá dùgbò wà kò tó mẹ́sẹ̀ tẹ́lẹ̀ àwọn àlè mọ́ pàmì olùwà ẹ̀lẹ́ ọ̀gbọ̀ wa tẹ́lẹ̀ gbogbo ìkọ́lẹ̀ ìlẹ́ bàgbà lọ ìdí bíbí tó náà lọ ó sì torí ẹ̀rọ ìgbẹ́kọ̀ Adamu ti fi ẹ̀tẹ̀ parí ọ̀sán tán ní ẹgbòmí ọ̀sán wá náà jà sí ẹ̀rẹ́ wàrà àgbà yìí ẹnu bá lọ bá di lọ́wọ́ àwọn àjẹ́gbẹ́ olóòrò rẹ̀ tó pọ̀ wà ní olóòrò rẹ̀ tó ẹjẹ́ àjàpọ̀ mẹ́rin sáwọn ní gbogbo ọjà ọ̀rọ̀ ẹ̀kọ́ àdídì pẹ̀lú rẹ̀ tí ó bá láàyè kan bẹ̀ láyé tọ́lọ̀ wọ̀wọ̀ láìkí ìtàkùn dínú rẹ̀ ọjà rẹ̀ ibi ọba bọ́ ọjà àwọn àyè àtìlànà ẹ̀ ibi abáyélá báyìí ó sọ lọ́wọ́ àmọ́ fílípọ̀nà lẹ́nàpọ̀lọpọ̀ ọ̀gbà yọ wà bọ́jà yọ máa pé ya ààlà sí ẹ̀yìn tẹ́ ìdí kátàkàrà ìṣẹ́ lọ́wọ́ máa fà ẹbọ́ sí ó iná ti jà yọmọ àtúnlẹ̀ yọ mọ̀ ìkè yàmọ̀ ti kò já rọ ṣẹ́gun ọ̀rọ̀ bó ti pàdé ara wọn iná ti jà yọmọ àtúnlẹ̀ yọ mọ̀ ìkè yàmọ̀ ti kò já rọ kẹ́ẹ̀lẹ́gbọ́n gbogbo ẹgbẹ́ ọba ti pè ní arọ ọjà ìjọba ìjàmbá táwọn ọba dìde wọn ó dìde dìde sọ́ọ̀bì rẹ̀ àìdẹ́ ẹ̀yọ́ òfin jẹ́ máa lọ àìdẹ́ ẹ̀gbọ́n bí òṣìmọ̀ dìde tẹ̀rí sẹ́rí ìjápọ̀ ti ilé ìgbẹ̀gbẹ̀ tẹ́lẹ̀ tẹ́bá wù ẹgbẹ́ rẹ̀ bíbẹ̀ ó ti kẹlú ìtẹ́rí yóò ṣe máa ti ọjà náà ó ṣe ẹ̀kọ́ tó fẹ́ gbà ó fẹ́ jẹ́ni náà jẹmọ́ àti ẹbá fẹ́ kórí àwọn tí ń jó sílẹ̀ ẹkù wa ó jó ẹwà rìkọdù ẹ̀ wọ́n bá lọ́dún sí kẹwà rìkọdù ẹ̀ pèrè fún ẹwà ọmọ sí àlúrù rẹ̀ ṣùgbọ́n hárọ́kà rẹ̀ kẹwà máa wọ́n <laughs> bẹ́ẹ̀ ni gbogbo pẹ́pẹ́ burú tẹ́ ẹ bá bálọ́gbọ̀ ẹ̀ tí èbá ti mùsùlùmí fi ẹ̀fẹ́ kàtà láàfíà àbí ìwà tó dáa wàlọ́ì ẹ̀ka sí ìdèsí olówó kò sí lókè pẹ̀lú bẹ́ẹ̀ ti rí owó àkòyí lóko lẹ́rú ti di àtúntà sábọ̀kọ̀ ní àkòrí bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ẹgbà kí ní kẹsẹ̀ kó sì fi sí bẹ́ẹ̀ fọ́kọ́ rẹ̀ lẹ́gbẹ́ ah, á lọ ìgbà àpá gbogbo ẹgbẹ́ lọ́kẹ̀ẹ́ tó yà ń dà ẹ̀ tí ọ̀ bẹ́ẹ̀ ni gbogbo pápá tó tẹ́bá lọ́rọ̀ ju tẹ́lì kí kìfẹ́kẹ̀ sí yí sí ilẹ̀ kẹ́kẹ́ kan sí ìkẹ́kẹ́ ìgbẹ́fẹ́ gbà wọ́n ni nítorí wípé olówó náà ìwà wọn lẹ́fẹ́ sọ olówó ní o gbọ́nà gaba yìí àdúrà ni gbọ́nà gaba yìí ìkúlẹ̀ ni gbọ́nà gaba yìí ìkúlẹ̀ wọ́n pẹ́kà fún ọmọ ní fọ́wọ́ ọmọ ní ìlú káà kọ́ wá lọ kọ́bọ̀ náà kẹ́bọ̀ ríra fẹ́ẹ̀tọ́ tó kù ní tẹ́mìnìtì ẹ̀rí mọ́kànwà lẹ́lẹ̀ Ebi ọmọ kìí àrẹ̀lẹ̀ rí ìdí. Ana Muslim, ana Muslim tí wọ́n sọ yìí, ìtumọ̀ ẹni pé jẹ́ ẹrẹ́ mi. Mo fi ọ̀dọ̀dọ̀ ọlọ́tí. Ó sì fi ana Muslim, ọgọ́dà tàlẹ̀ àbá àdé ọ̀sá. Ẹlẹ́ àwọ́bẹ̀ ọ̀sá. Ìmọ̀wọ̀ àbẹ̀ ọ̀sá. Wọ́n ní máa máa iye ẹlẹ́yẹ̀ta lọ́gbẹ̀rẹ̀ ó lóòwò rẹ̀ bí ìwé. Ọ̀sẹ̀ ni ó tí ẹ̀mọ̀ pé wọ́n ìmọ̀ eré gbàràgbàrà kiri ìjú ẹ̀ ní pé àwọn yóò gbogbo ìyá ìjẹ̀yà kó bàdá àti ìrẹ̀ ìyá wa kan nígbà tí ìyá wọn tó náà táwọn àwọn àjọ mi bẹ́ẹ̀ máa ń dákàlà jù

jọmọ́ àtúmọ̀ ìsìláàmù rẹ̀ kọ́kàlùkọ́ wọ́n mọ́ta gbogbo wọn má fi wọ́n rẹ̀ fi wọ́n tá fẹ́ máa gba ìpẹ̀lẹ́ ẹ̀sìn látara rẹ̀ amú ọ̀rẹ́ wa lọ́kàlọ́ kí ìmáàmù ìwọ́n lọ́pàá àdúgbò tó wó orí mùsùlùmí sí wíńdò alẹ́dínà asìlámù àwọn tó ẹ́pẹ́ wọn pa nkẹ́kẹ́ fọ̀ máa lọ́sùn kárù àtàlá ìsìlámù ẹ̀wọ̀n tí jùmọ̀ alìsìlámù a máa túmọ̀ ẹ̀sìn táǹtì tọ́lọ̀ òde bá nìkan ní. أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله آية يجي تولي مقبلة ọlọ́run pé ẹ̀sìn méjì sáà ti rí mùsùlùmí bàbá ìbí ẹgbọ́n tí ìmọ̀ gbogbo mùsùlùmí ìlú ẹ̀gbọ́n tí ẹ̀mí ni ẹ̀yà àwa àdúgbò ọlọ́run pẹ̀lú ìjókòó àlàáfíà àtàdúró àti àwa àti àwọn ẹlẹ́sìn kejì wa àwọn apá kejì wa láti pé tí nǹkan bá lè máa lọ báyìí á rí i pé ìfọkànbalẹ̀ ọmọ ṣẹlẹ̀ nílùú fún díẹ̀ ìbáyìí tàbá wá lè kú òde ìjókòó wa ìlápapọ̀ ládùúgbò àtàwọn àtàwọn ẹlẹ́sìn kejì wa yìí á wọ̀ lọ sí orí ìjọsìn wọn á lọ sàdúrà bẹ́ẹ̀ torí àtàbí náà ó tún àdúgbò sí àtàbí náà sí ìgbé ẹ̀tọ́ àwọn lẹ́yìn náà gbogbo náà pàtà àwọn àdá gírígírí ìgbésà nàbí wọn wá sáájú nàbí wa á fi wá sínú jẹ̀mọ́ sẹ́lẹ̀ yóò ní ẹgbẹ́lẹ̀ láàfíà ọwọ́ kabọ̀ blọ́gì lálàáfíà láti ẹkùn tó ti pọ̀ ní ẹ̀ẹ́dẹ̀ fún bẹ́ẹ̀ ẹ̀sìn tọ́lọ̀ wọ́n yòó ti tí wọ́n bá ti ń sọ pé ìdáàbò kí wọ́n wá bí ẹ̀lẹ́ rẹ̀ pé ẹ̀sìn wo ló ń ṣe ó ní à ẹ̀sìn tọ́lọ̀ wọ́n yòó ti ti tí ẹ̀mọ̀ fẹ́ ní kọ́kọ́ balẹ̀ tọ́lọ̀ ń bá wá lẹ́sìn tó wọ́n yòó sínú káàfà wá ń túmọ̀ ọ̀rọ̀ ń sàfáwò èèyàn pé àwọn apá kejì o tẹ́ ẹ̀mọ̀ kó ń tọ̀ náà ń tọ́ ọmọ bá lórọ́ ọ̀kàn yé òye tẹ́tẹ̀ ṣùgbọ́n tó bá yẹ bẹ̀ wà láì káfíìn ẹjọ́ tó bá pẹ̀lú káàkiri rẹ̀ káàkiri mú lọ ṣe tó rọrọ̀ ìgbẹ̀ kéde ìgbà gbogbo pẹ̀lẹ́ ìrì tó dá ilójú ìdílé o ṣé ẹ̀mọ̀ pa ti sọ̀rọ̀ àlàáfíà àlàáfíà àlàáfíà yìí kó o tó lè pè èèyàn kéde ìrì tó ọ̀bà lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run tó sọ pé fúnra òun ló yọ kó o dá irọ́ ọ̀rẹ́ ní o ọlọ́run lẹ́sìn tó wọ́n bá lè dà ìwọ ní àwọn apá kejì rẹ̀ ẹlẹ́sìn kejì rẹ̀ ọ̀sọ̀ ti méjì ṣùgbọ́n àti ìwà fẹ́lẹ̀ bọ̀ parí pé ààbò ọmọdé tẹ̀lé ẹ láàmú ó tọ̀ ìwé kékeré akọ̀bẹ̀lẹ̀ wọn já ọmọ ìyá rẹ̀ lọ́sẹ̀ sòtòní ta làbọ̀ ọmọ ìjà lọ́sẹ̀ kálọ́ ọ̀pá dàbò ta lọ́sẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tó bá lọ àbọ̀ ọmọ ìjà mi láàbò ìta tẹ́lẹ̀ bá mi. Tẹ́wọ̀n sí bá ti gẹ̀rẹ̀. Ìjáwọ̀ sí ìgẹ̀ta àti bàbá náà bá. Kí ló fẹ́ alúgbọ́ ìgẹ̀lẹ́ tó jù yọ lọ? Àìgbẹ́ ìbọn bá lọ́wọ́ tí mẹ́lẹ́ tẹ̀lẹ̀. Ẹ ọlọ́run jẹ́lá irú yóò fíyẹ̀ dókè ọ̀gẹ́sù àmì fíyẹ̀ dókè ọ̀gẹ́sù ọwọ́ àdàkọ̀ òjú kí ó kẹ́sù pẹ̀lú yẹ torí wípé bó ṣe dé ayé lójú pé mùsùlùmí eléyìí tó fi pẹ̀rẹ̀ tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì jẹ́ lọ́gbọ̀nà lẹ́nu jẹ́ tó pè kéte ní o nàám ẹwọ èèmọ̀ tá àjọ nílà yàrá wá bí bá a ti wà bí ọlọ́dún ká púpọ̀ kó tẹ̀lé kan bẹ́ẹ̀ bí wà wọ́n tá a bá kọ́ pé àbúṣe nìkan tó ẹbí wa kí èyí ṣe mùsùlùmí kí èyí ṣe mùsùlùmí àmọ́ bí ó ṣe bù wá ẹbí wa ní tòótọ́ ṣùgbọ́n tá a bá kọ́ pé àbúṣe nìkan tó wá bí tó tọ́ bẹ̀ yà wá tó jẹ́ mùsùlùmí ẹbí ni ìyọ́ máa wù wípé ara ta kí ló ti fà àlàáfíà náà ló fà ẹgbọ́n tó ń sọ pa àbúrò lórí onímùsùn tẹ́rí tọ́lọ̀ ya rẹ̀ láàyọ̀lẹ́mù wà láàyọ̀tẹ̀lẹ́mù kò ní mò sí kò sì ní fàásádẹ̀wò kí làkọ́ ní marketing wà láàbá lè jẹ́ kan bóòlù ó sì ti kòkòrò ọfẹ́ polówó ọjà tiẹ̀ kọ́kọ́ bọ̀ sórí rédíò ní àbúrí tẹ́lẹ̀ ọkọ̀ ti lọ gbó fáwọrọ̀ yìí gbó ẹ̀fẹ̀fẹ̀ náà ń fàdí wí lọ́wọ́ ètò mi seven seven seven èèyàn mẹ́ta jẹ́ ti kúkú báyìí jẹ́ jẹ́jẹ́ ẹ máa rí bí òkè rẹ̀ báyìí green ní lóko ọ̀hún ti fẹ́fẹ́ kó o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ o àwọn fẹ́ gbé gómìn ìfi ẹjẹ́ rẹ̀ bí oṣù o ti fi jẹ́ ìfọ́ marketing náà ẹ̀hẹ́ yàrá yìí ó gbé èyí ìdẹ́nu kọlẹ̀ ìlọ yìí tó ń bá sáré gbójú àgẹ́ sí òun ló mú ní kọ́mílẹ̀ ìkẹ́ ìṣùgbọ́n ó tó rà lọ́wọ́ yọ wà á tàn ọ̀gá tó dá ẹ̀tọ́ ẹ̀tọ́ rọ́kọ́mílẹ̀ yọ wà á tàn lọ yáwó èlé búme tó tún ju àdẹ́wò sí bẹ́ẹ̀ lọ nígbà tí wọ́n sẹ́yìn bọ̀ jọ́rí ọ̀ǹtọ̀ báyìí kọjọ wípé ọdún abọ́ ti lọ́dọ̀ yìí àkọ́kọ́ wá mílíọ̀n náírà mùmìnì ọmọ mùmìnì kan ò gbọ́dọ̀ fa mùmìnì ọmọ ìyá rẹ̀ sírì jẹ́ ẹ̀mọ̀ wípé gbogbo ìwà tí ó pè ní ìwà ẹ̀dẹ́ tọ́lá yẹ pé ìsìláàmù ìjọba tí ò fáwọn èèyàn èèyàn gọ́ọ̀mọ̀ wípé ẹ̀yìn ọgbà ìsìláàmù ó ìwà yẹwà àmọ́ jẹmáà ẹ wo sí ọmọ wa níbi kátàkárà tí àwọn Haúsá bá ń tajà kan tí wọ́n jọ wà bí yóò sọ yé pẹ̀lú ẹ̀ntẹ́ ìrajà lọ́dọ̀ rẹ̀ ìgbà tó wá pọ́rọ̀ yóò wọ̀ mọ́ ènìyàn tó ìbálò wa síra wa ẹ̀kọ́kọ́ wò nínú gbólò Islam mùsùlùmí ò gbọdọ̀ fọmọ ìyá rẹ̀ lẹ̀ fún yíyà jẹ jama kabrakẹ́tì rẹ̀ àwọn ń bẹ́ẹ̀ ìtọ́ bẹ́ dẹ̀rùbà lọ kámẹ́gbọ̀yé kó fi lè gba òrìjínà kó lọ́wọ́ wa ibi àti mọ̀mí lájọ́ pé pẹ̀lú bá mi ẹ̀rọ bìnú ọmọ ìbàdàn mi nínú ibi àti mọ̀ bí ẹ̀ ní gbọ́ màá mi lẹ́nu sí mọ́bìnú ibi àti mọ̀ àwọn èyí sọ màmá náà mímí àgbàdìkọ́ ọdẹ wọ̀ fún ìlú ọmọ ìjọba ó tún pè mọ́ rẹ̀ ìwọ̀n òsì mọ̀ pé kẹ́kẹ́ sọ fún ilé ìwọ̀n bá ọ̀lọ́dẹ ọ̀nà ọ̀rọ̀ ọ̀la òní jẹ́ tó jẹ́ ẹ̀mí àti màmá tó jí ọmọ ọ̀la èmi àti mẹ́mìlá gbé àti báàrù tàbí gbé jẹ́ Thank you. ẹbá ń bẹ́lọ̀ gí níyè nù kí mọ́ sọ níbẹ̀ bárakàlá fi kùn ṣáà tí bá ti sọ bá àwọn ààrẹ ti jẹ́zákùn ọ̀fẹ́ rẹ̀ ìgbà àti mọ́ta gbámi làgbé ó ìjẹun àárọ̀ ní ìpamẹ́ ìwẹ̀ fún ẹ mọ́ta sí àmọ́ wà bẹ́ẹ̀ka ti dénú ṣàrànlọ́ ọdílẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fún báyọ́ ó kàn tún àmà ìyá tí a ti pàdù wọ lónìí ti ní 1 million ọwà tẹ́jú ọ̀pọ̀ rẹ̀ ọba ti jí ìdélẹ̀ olórójú lọ́wọ́ ń bèèrè lọ ìbírú ọlọ́mọ wáyé tí tó lò ń pè mí táìpù tó pè mí di àjèjì omi kí n gbé kote kí n bọ́ yóò dò lọ pọ̀ lè wẹ́ bẹ́ẹ̀ mi kí n gbé kote kí n gbúrò kí n lọ pọ̀ lè wẹ́ báà mi kí n wọ́n lè dáná ẹ̀kọ́ tí máa mi ó lò tí lọ lè dáná ẹ̀kọ́ títa ní o. Thank àwa ní mùsùlùmí ò gbọ́dọ̀ fọ́ ọmọ ìyá rẹ̀ lẹ̀ fún yàjẹ́ ni wá fi bí lágìlẹ̀ àwọn afẹ́ kíyà rẹ̀ afẹ́ kíyà rẹ̀ jẹ̀mọ́ lórí gbàǹkírun fọ́lọ́ yìí àgbáwẹ̀ fọ́lọ́ àwọn obìnrin wá fẹ́ mọ̀ rìn kí ń ta wọ́n wọ pátá tí èmi àti ọlọ́run fi jọ bẹ̀rẹ̀ jàmọ́ sẹ́gbẹ̀ká fọ́ ọ̀sán díẹ̀ ṣùgbọ́n wọn tí wọ́n mú nǹkan yẹn tẹ́ tí ó sì lọ ọ̀pọ̀lọpọ̀ pọ́sì fún nǹkan mí tí wọ́n sọ́bẹ̀ tí bá rọ́wọ́ bí yò náà èèyàn bí tí wà dìde lọ wà wọ́n ti dìde òṣùwàlá ẹgbẹ́ ìtẹ́ òṣùwàlá mẹ́rin náà mọ̀sọ̀rọ̀ ó mọ̀sọ̀rọ̀ ó tẹ́ òṣùwàlá ìtẹ́jú òkè wọ́n bá dùn Ìjẹ́jẹ́ àwọn ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà

lórí kú tó bá ti kú ilé tí wò mú bá ti bá kí mo lójú bá ti bẹ̀rẹ̀ àmọ́ àmọ́ máa ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ o bí ẹ ti bọ̀ méjì yìí kò kó ní kó gbà pẹ́pẹ́ ní kó kíló níbi àwọn òkè ẹ ti ń gbọ́kọ́ sọ wọ̀nyí ó ní gbọ́kọ́ sọ bí sọ bá bá sọ fúfú káwọn àbá àti ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sọ tí ó gbé òfin mọ́tà ní ọkẹ́. ọ̀sẹ̀ ti tà ayọ̀ kìíní ní ọdún yẹn ayọ̀ kìíní ah! ẹjọ́ káàdì lọ́pọ̀ ọ̀yọ́ tẹ̀sẹ̀ wọ́n lè yẹta lóde o ṣẹ́fẹ́ntì bí wọ́n jẹ́ ọ̀yọ́ ọ̀sẹ̀ pa gbogbo ẹjẹ́ bá bá ń bẹ̀ àbí tí ó bá lè fàwọn èèyàn méjì lẹ̀ wọ́n sì ti sáwọ́ àyíwá padà á sì dẹ́rẹ́ mọ̀ ẹ bá wẹ̀ fọ́ wọ́n ti sáwọ́ bó padà wọ́n kó tó kó tó pé á ti ṣẹ́gbọ́n náà ti rò pé tóhùn tó ló lọ dé níṣẹ́ ìdílé àkọ́kọ́ àwọn òtò tí ọ̀yẹ̀ wọ́ wọ́ mọ́sálásí oúnjẹ náà bá ẹ̀tí ọ̀pá lẹ́nu ọkọ̀ tẹ̀lé ẹnu mọ́lẹ̀ jẹ́rọ àṣọ́gbọ́dì ṣé ìwọ ni àbá wọn ìdẹ́tẹ̀lẹ̀ ti ní wípé àwọn méjèèjì ti ẹ̀bẹ́ ìtẹ̀fẹ́ ẹ̀bẹ́ wò tó bá wù ẹ̀fẹ́ ẹlẹ̀ tọ́rì ẹ̀gbẹ́fẹ́ ẹlẹ̀ tí ẹ bá ti fi ẹlẹ̀ gbogbo ilé bọ́ bẹ́ẹ̀ náà bá wà sí lọ ẹ̀sìn ọ̀rọ̀ àlàáfíà òṣìṣẹ́ fún sábì tẹ́ ẹ̀ bá ti tiẹ́ lẹ̀ ibi yóò jùlọ lónìí tí gbogbo wa bá sọ pọ́mọ ìyá wa ni wọ́n ọmọ ìyá wa ni a gbọ́dọ̀ fàwọ́lẹ̀ gbogbo jẹ́ bàbá ẹ̀ fi wa á jí àpàdé ọlọ́run torí ọlọ́run akáwà dẹ̀ àwọn àbúrò Adé ẹ̀rẹ́ dìde. Jẹ́lì dìde. Dìde o. Ẹgbẹ́. Ìjọ́bù bá di ọ́dẹ náà ló bí ọ́dẹ o. Ṣé wà wọ́n bí yìí? Ibi àti ìsọ̀tà ìsọ̀lọ́ na bí mẹ́ta bá dìde tó dájú jà. Ẹ̀sọ̀kú fún ọ̀pẹ́ ìlọ́rẹ̀ ó jẹ̀mí lọ́wọ́ ní ọ̀gbà ní òdòdó ọ̀ ìtọ́lọ̀ ní ọwọ́ afẹ́ tó jẹ́ gbèsè gangan tọ́kà Ẹni ẹ máa bá lọ, ṣùgbọ́n náà bá a ṣe ń wí náà àwọn tí ò fi ilẹ̀ ẹ̀sẹ̀ pàdé ẹ̀sẹ̀ olóyìnbó bí ẹwọ ẹ bá kí ẹwọ báyìí ẹni ìdí ayé bẹlẹ́dẹ̀ ẹ̀yẹ́ wò ó ìrẹ́lẹ́gbé lọ́kùnrin rẹ̀ gbogbo ìní ọ̀mọ̀ sọ o. ìsìláàmù yìí àwọn tí ẹjọ́ tẹ́ẹ̀sì tí ń rò páwọn jẹ́mọ́ ìjẹ́ bá ní amẹ́ríkà lágbára amẹ́ríkà lágbára ọlọ́run ọba lágbára tó tọ́sùn tó wà lẹ́òótọ́ ní alágbára o wà lẹ́òótọ́ ní o òótọ́ ní ọlọ́run o bá àbà fẹ́ gbà ìkan bẹ kí ó ti ṣáájú gbogbo ayé ti rí ìpè òní spéjì jẹ́ lọ nínú oṣù báwọn kò sí ẹni tó fẹ́ rí ìkan mẹ́bẹ̀ lọ́dẹ̀ wọ́n rí kó tó débẹ̀ o wọ́n sì lu agbára ìní ẹbí ṣe drone attack yìí o wọ́n ti tẹ́rẹ̀ bíi pé jẹ́bọ́ mẹ́wàá wọ́n ní tọ́ ní èèyàn náà tọ́ bá wà ń ta wọ́n mọ̀ wọ́n fi ti ṣe káàkiri wọ́n ti wá tẹ́rẹ̀ bíi pé wọ́n tún wọ́n lé wọ́n fi ọkàn níbi tá ti wọ́ wà sí i. ooo ọlọ́run ní ń tà ló wá o. tí wọ́n bá wá ní mùsùlùmí kan ṣùgbọ́n bí èsì lágbára tó náà ẹgbẹ́ ogun jẹ́ ìgbẹ̀pọ̀ náà wọ́n bá ó yọrù sí yíò ìsìláàmù lọ́rọ̀ sí o sọ́dá akẹ́mẹ́kọ̀ òtún máa lè dé kí lẹ́rìn ní ìsẹ́sí irú èdè wọn kádọ́gbọ́n máa tàwọn èèyàn kan jọ ọkànlẹ̀ wọn bọ́sì wa ìsìláàmù náà sáàbọ̀yé sáàbọ̀yé mùsùlùmí òun náà ni ó fi mú wa láti gbọ́mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ wa lọ ìfisẹ̀ ìró ní Amẹ́ríkà káàkiri ìdè ẹgbẹ́ ọ̀bọ̀sà pẹ̀lú ọgbọ̀n fáyì ìyá ìyá rẹ̀ ẹwà ìmọ̀ye ẹ̀jẹ̀ tó ṣẹlẹ̀ ní Afghanistan Africa ṣe e e, e, ti fẹ́ bẹ́ẹ̀ jẹ ẹ̀wọ̀n ìbí ìsọ́kùnrin wà fẹ́ẹ́ sí inú wà bí ẹ̀rí. Wàláì gbogbo tí ń fún Amẹ́ríkà láyé ọ̀yọ́, tí ìbọ́bù pè sára ní o. Wàláì ìbọ́bù pè sára ní o, ikú máa ń kú. Wọ́n rẹ̀ mọ̀ pé wọ́n rẹ̀ pọ̀lọpọ̀ rẹ̀ sí lẹ́mẹ̀sì Yọ́ wà sọ wípé kí wọ́n mẹ́jà wọ̀ mọ́ ìjókòó yẹnu mọ́ tí tó gbé ìwòrí àwọn ìpapọ̀. Yọ́ wà wọ́n lọ tẹ́bí ìjọba náà lọ́wọ́ ń bẹ̀wò. Ó mọ̀ tí wọ́n tọ́wọ́ kí ní tí wọ́n ìwà ọ̀gbẹ́ ìjọba náà lọ́wọ́ wọ́n wá ọjà wò ó pàkẹ́ẹ̀tì báyìí tó lóògbé ọ̀pọ̀ bẹ̀ níjọba ìbáyìí lẹ́sùn báyìí báyìí ìjọba ìbáyìí yóò sì gbé gbogbo nǹkan náà sára tó tọ́ tẹ́ẹ̀dì pé Sulaiman mare ọ̀pọ̀ ẹlẹ́à pẹ̀lú rúgbẹ́ tó wù àmọ́sáàtì báyìí báyìí báyìí báyìí Amẹ́ríkà ti sẹ́yìn sẹ́yìn wọ́n wà tó bẹ́ẹ̀ fi èyí bálábàrà làwọn wọ́n mọ̀ wá tó gbogbo bí ṣe ń ṣe dára tí ó bẹ̀rẹ̀ ní tí èèbá wọn á ti pé ìsìláàmù lẹ́lẹ̀ tí ọlọ́wọ́ bá yọdún sí ẹ̀tọ́ lágbára tó kí sọ ìpọ́lọ̀ tó lágbára tó lọ rèé tó gẹ́gẹ́ mọ́dú òṣùpá sọ́dún lè ní ìgbà náà wájẹ́ tó tó ń yàgò. onígbà láti òun bá jìnnà nílà ìrọ̀lá. àlàáfíà ti wá pàtàkì fún mi wípé kí ni tí mo ti sọ́dọ̀ ọ̀dọ̀ tí mo fi wá lọ sí ìjẹ́ mi. Sábàbà kọ́ nímọ̀tò Islam, nímọ̀tò Islam, nímọ̀tò Islam, nímọ̀tò Islam. Kéèyàn wáyé, ọlọ́run kò rí rẹ̀, ọjà kò tẹ̀lé kọ́ báyìí, kò rí rẹ̀ ó tó wá gbárò ọlọ́run pẹ̀lú tó láyà ó kàn lẹ́yìn tí ó bà rìn bọ́ọ̀lù ni yóò mọ̀ yí láyé ṣùgbọ́n láàkáyè ń bẹ fún bẹ́ẹ̀ ti rí ẹ káàló rẹ̀ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ tọ́ dá o bí ó dùn láàrú lọ tí gbogbo wá sì mọ̀ wípé ó kú ọ parí síta yé ni sí rẹ́rẹ́rẹ́ kí ló wá kú lẹ́yìn ìgbà náà. kí ló wá sọ ìsìláàmù yìí papọ̀ tí wọ́n fi mọ̀ pé eléyìí mùsùlùmí ni pé ìmáàmù náà bíláì bẹ̀rẹ̀ sálà وقولي واعتقاد جناني عملي وقولي واعتقاد جناني عملي وقولي واعتقاد جناني عملي وقولي واعتقاد جناني ويزيد في التقوى وينقص الصدى ويزيد بالتقوى وينقص بالردى وكلاهما في القلب يعتلجان وكلاهما في القلب يعتلجان وكلاهما في القلب يعتلجان وكلاهما كبريبة في ظلمة وإذا خلوت بريبة في ظلمة وأنهم داعية إلى الطغيان وأنهم داعية إلى الطغيان وأنهم داعية إلى الطغيان Ọmọ ìyá, fàtàhàyì mi nọ́bọ̀rí ní ìlà ìwàkùnlá. Fàtàhàyì mi nọ́bọ̀rí ní ìlà ìwàkùnlá. Ìmọ̀lẹ́bìn خلق الظلام يراني إن الذي خلق الظلام يراني إن الذي خلق الظلام ìgbàgbọ́ ọlọ́pọ̀ bá ní láàrin nǹkan mẹ́ta ìgbàgbọ́ ìkéré tí ó bá dí ìpé àpẹ́ o ìmánúdá bí láì fẹ́ iná sálà àgbàdí àmàléwàkọ̀ olè wà á ti kọ́ sí nàná àmàléwàkọ̀ olè wà á ti kọ́ sí jàdá ní. Tí ẹ bá ní mùsùlùmí rèé, àárí àdìọ̀kàn pé mùsùlùmí ni ẹni báwo tí ẹ̀rí ọlọ́gbòrì kọ́ọ̀lù àwí ìta ìtí ọmọ wá tẹ̀lé iṣẹ́ wò ní ọmọ tẹ̀lé èèyàn lórí ìgbọ́gà bí iṣẹ́ wípé ó ti wù pé ti mẹ́wájú wì mùsùlùmí náà tí ọba tí kò wájú ìtòwò lè dókè ọwọ́ lọ pé ọ̀gá ṣe ẹrẹ́ ti wò lẹ́ra o ẹ ti ẹ̀tún dáa gan ni ṣe ẹ̀fún aláìka lọ́mọ ẹ kírun bẹ́ẹ̀ fún abẹ ibà máa pápọ̀ ní lálẹ́ àfọlàbájá yóò tún wá máa dúró ní nábìlà tẹ́bítẹ́bì ti lẹ́fún aláìyàn o kùsùn dáná ìbí náà ṣe ẹrí lọ́jọ́ ìjùlẹ̀ jẹ́ yìí ó rí rẹ́ni fúnni wáyé o torí náà bá tẹ́lẹ̀ lọ́mọ tí bọ̀ yóò jẹ o irú ẹ̀ kìí

John ni wà láàrin pọ̀ lè jẹ́ ìwọ̀n mú dákẹ̀lẹ́kẹ́ lọ́jọ́ ọ̀pọ̀ ọwọ́ tí mẹ́bẹ̀ lè ní ọkọ̀ tàbí. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, Mi ò ní àmì báyìí, àmì jẹ́ no, no, no, no, no, pàtẹ́ ní ìjẹ́, èyí sábùdẹ̀ bẹ́ẹ̀ tako ẹwà lọ gbogbo abẹ́lẹ́ yóò dé ṣùkú oorun nira ẹ̀ iṣẹ́ tí àbáwọ́ ti rẹ̀ oorun oorun ní oorun a máa wá ríṣẹ́ ìsìláàmù yẹn àsìkò oorun tó kẹ́ẹ̀sì ẹ̀rí gbogbo àtìláṣà àtàbìtẹ̀ ẹ̀mọ́ ti ilẹ̀ ìgbẹ̀ tí a rí mẹ́lú ọkàrí ògbógbọ́wà èyí lè fọ́kà kí lù gẹ́lú ẹ̀ lórí bí bọ̀wọ̀ ìmú ti jẹ́ lẹ́tà nílẹ̀ máa lẹ́rẹ̀ kọ́ dẹ̀ wá sàlámù fúnà ọ̀nà àṣà ó ní ọ̀sán sàlámù ayé ní ìsìlámù kan yé ìsìlámù wo lọ dáa jù adébí ní ìsìlámù tó dáa jù àtúntò ìmọ̀ tó àmà kọ́ ọmọ gbàjẹ́ lẹ́nu yẹn ọmọ fáwọn ló jẹ́ jẹ́ ẹwọ èèyàn mélòó làmìlẹ́ ìwé dàdé ẹlẹ́ẹ̀kejì wà jẹ́kọ̀rọ̀ ọ̀sàlámà alaman ta'arif alaman arọ́pta wọ́n lam ta'arif ẹntọ́ mẹ̀rí àtẹntọ́ mẹ̀rí mo jẹ́ tó sọ pé mùsùlùmí sálò ọmọ sálámẹ̀kẹ́ má jẹ sálámẹ̀rí ọ jẹ́ torí tó fi yàtọ̀ sí islam kọ́sọ́mà wà lílé ọ̀rẹ́ brọ́dà lílé kí wà lílé bá a lẹ́gbẹ́ gidi kẹgbẹ́ ìwọ náà lè tó lè jẹ́ ìdẹgbẹ́ o tó rẹ̀ tó ti ń tẹgbẹ́ ìwọ jẹ́ pé mùsùlùmí ni ìwọ ń bá lò ń lò mùsùlùmí ó ti ń bẹ́rù bí ìjọ ọ̀tẹ̀gbẹ́ lò wọ́n alákòókò rẹ̀ tí ó lọ́mà èdè yọ ní èdè lọ́ọ̀kan ìwọ lọ́mọ tó kú ẹ̀mí tí ẹ̀mọ̀ kó oṣù kọ́kọ́ ní ààrẹ ti dé tí ọ̀gá tí ìsìlámù àrí òdìrí ṣé ẹ kìrì gbọ́dọ̀ kí wọ́n sọ pé lájẹmọ́ àti máa ń pariwo ẹ̀ tipẹ́tipẹ́ kó sí ti ń jẹ́ bẹ́ẹ̀. kó sì tá a bá ń sọ̀rọ̀ sí láì tó pọ̀ ìdí. tí ó máa gbé yẹn lájẹmọ́ jẹ̀mọ́ à ó nìkan ní ọmọ ìdágbélé ti gbé ẹ kó dé. lájẹmọ́ kò lè kó gbọ́dọ̀ sí yàwó. lájẹmọ́ kó òwúlé sábà ti kọ́ dáhùn. lájẹmọ́ kéèkì òun mọ́sálásí pàpọ̀ láwọn èèyàn lájẹmọ́ ìgbáwẹ̀ pàpọ̀ láwọn

If you, want, if you want to kill a, dog, in a real just to kill him. Ẹ̀sùn apáṣọ olóòkọ̀ ọdún yóò tètè pa. Ṣùgbọ́n pẹ̀lú sùúrù, iye wà, iye wà, iye wà, èyí tó mọ́ ń kálukú dúró ní ìsìn, ó là ń pè ní làjáàjì. Làjáàjì. Ọlọ́run ìkádébẹ̀ ní àgbàdébẹ̀ tó padà sọ làjáàjì àti náà wà. المجاز والنحو ìṣẹ́jú tó ti wọlé Iṣẹ́ tí ẹ máa jẹjú ẹ̀pẹ́ Mùsùlùmí lélẹ́ yìí, ni lọ́pọ̀rọ̀ máa sọ wàrà wa dọ́wọ́ ara wa. Ẹ ìṣẹ́mì rẹ̀ mẹ́, ẹ máa wè máa èyí yára mi kúrò ní ìsìlámù èyí yára mi kúrò ní omi sẹ́ẹ̀tì kan bá yọ lọ́ọ̀kẹ́ ní ìsìn ìlé sàárẹ̀ ah! kó ní mẹ́rin kẹ́kẹ́ yàtọ̀ ọmọ ìyára wọn bẹ̀ sí ṣé wọ́n mọ̀ pé bí ìsìlámù bá ti tó lára èèyàn lè yóò ti rálá àfíà lù kó bá ti dínkù bẹ́ẹ̀ náà lè yóò ti sàárẹ̀ ẹlùmí ìbàdàn bíi pé wọ́n tún ní irú bí ẹsẹ̀ bọ́ bọ́ yẹ̀ lọ lọ́tẹ̀ẹ́ sọ́wọ́ rẹ̀ lẹ́yìn ẹyọ ó ti ló ti lé bá ṣe bọ̀ lọ́wọ́ orí ó ti lé bá ṣe bọ̀ ṣé ìwọ̀ ti bá ṣe bọ̀ lọ́nà ààrẹ kí ló náà àfàwọn ní wáyé sí ìlúkí tẹ̀kùwá kọ́ ibi láàtàyè jáde. وكلاهما في القلب يا جلدا وكلاهما في القلب يا جلدا وكلاهما في القلب يا جلدا kákòrí ìsájà lórí lọ́wọ́ tí wọ́n bá ní tí wọ́n bá pèyè ní rílí jù ọkùnrin ní tẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀ ọ̀dámọ́rì lẹ́yẹ ìlú jù nìyẹn jábò lè lùs ọkùn ìdí ọkùn ẹgbẹ́ rẹ̀ jẹ ṣùgbọ́n rùlùjù ìlìjù alájù ìrìtàlájà tí a ti lọ ọ̀rọ̀ nàìjíríà rẹ̀ ìtumọ̀ nǹkan méjì tí ọ̀gbà àyè fúnra wọn lókùtẹ̀ nǹkan náà ìmọ̀ni ọ máa lékún pẹ̀lú ìmọ̀ àtẹ̀lẹ́tọ́lọ́ yóò máa dékún pẹ̀lú ìmọ̀ àtẹ̀lọ́wọ̀ bá kí mọ́ni ò sì máa lékún yìí ọ máa dékún yìí ìmọ̀ tẹ́tọ́lọ́ yìí ìmọ̀ tẹ́tọ́lọ́ wà báyìí nínú ọ̀kẹ̀kẹ́ ìṣẹ́ náà yá ẹ́tẹ́lì jáde èyí tó bá ti ráyẹ̀ jókò yóò lé kejì òní ọmọ dákejì mọ́lẹ̀ ẹ ń bá ti gba abúlá yẹ̀ fún ẹ̀mí rẹ̀ báyìí ẹ rí pé ìtayọ̀ ọlọ́wọ́ bò ráyẹ̀ jókò bẹ́ẹ̀ ó ní gbogbo bí ẹsẹ̀ dé máa fún wa ní owó orí aláti ìjọ yìí àwọn afọ àfọ àkàlẹ̀ yìí pé ìrọ̀sọ́lẹ̀ mélòó ní lọ́wọ́ yà á méjìlá ọkọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí àtọ̀jú ra wọn ṣe ẹwàlẹ̀ ẹ̀rá ẹ̀rí ìgbẹ̀mùkẹ́ ní màkínà ò máa bí ẹ̀kọ́lì sí ààrẹ ìjà ní màkínà ò máa bí ẹ̀kọ́lì sí ààrẹ ìjà ní jẹmá ẹjá farabalẹ̀ o kọ́tù sáà pàrìkì ní kákàtàrí tó báyìí bí mo tẹ́ sọ̀rọ̀ lẹ́yìn wọ́n ti rọ́sùn sóòdíyà wọ́n ti rọ́pù lè kọ́tọ̀rọ̀ a ń retí wọ́n kéde sí nàìjíríà gbọ́mọ̀ ìran oṣù kẹrin sùn rí ọkàn yìí o èdè a rí ní kọ́tọ̀rù kọ̀kàn yìí o ọrùn oṣù bọ́ọ̀lù ní tí oṣù nàìjíríà wà o jẹ̀má ẹgbẹ́ àgbọ̀gbẹ̀ tí lè kó ní ìṣàlára ọjọ́ kẹrin ò lè dáwà kọ́bọ̀rọ̀ bá lóun fi kú fún a o ọmọ yóò rẹ̀ rẹ̀ سبحان ربك رب العزة عما يصفون